náà ní ìtẹ̀síwájú níbi ọ̀rọ̀ fíkìú àti àwọn olùgbòlógbò mọ̀rọ̀ min adillatil ahkam àwa ní báàbù salatul jumu'ah hadithi three seventy ní ọwọ́ mi níyì four eighty eight níbi tíra mi àti abámútíra ẹ̀kẹ́ àwa náà ṣí tíra wa. kí a ṣe síbẹ̀ kí a máa bá wa ká lọ. وعنه رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة فقال فيه ساعة لا يوافقها عبد مسلم وهو قائم يصلي يسأل الله عز وجل شيئا إلا أعطاه إياه وأشار بيده يقللها متفق عليه وفي رواية لمسلم وهي ساعة خفيفة وعن أبي هريرة وعن أبي بردة رضي الله تعالى عنه عن أبيه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول هي ما بين أن يجلس الإمام إلى أن تقضى الصلاة رواه مسلم ورجح الدار قطني أنه من قول أبي بردة نعم. وفي حديث عبد الله بن سلام عند ابن ماجه وجابر عند أبي داود والنسائي أنها ما بين صلاة العصر إلى غروب الشمس وقد وقد اختلف فيها على أكثر من أربعين قولا أمليتها في شرح البخاري وعن جابر رضي الله تعالى عنه قال مرت السنة أن في كل أربعين فصاعدا جمعة رواه الدار قطني بإسناد ضعيف الحمد لله والصلاة والسلام على نبينا محمد وبعد يكون الله أسعي فوانا بسم الله عليه وسلم níbi tí a bá fíkì wa dé ọ̀rọ̀ lérí sọ̀látò lè jọmọ́ à òun náà sì ni àwọ̀ lérí ẹ̀ hadith bíi mẹ́ta èyí tí ó tẹ̀lera wọn tí a máa kà lónìí ó jẹ́ àwọn ọ̀rọ̀ èyí tó ṣe pé ń tọ́ka sí kàṣọ́ èsì ìyá omi lè jọmọ́ àwọn ẹ̀ṣà èyí tí ń bẹ fún ọjọ́ jimá wápadà ìlú ha àti ọlá èyí tí ń bẹ fún ọjọ́ jimá òun ni ìtì abẹ́ka ní àṣálẹ́ yìí. Náà. وعنه رضي الله تعالى عنه. لقد أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة أني أنبوى محمد صلى الله عليه وسلم قدر قجو جمع نجوكا فقال أو أصحبي فيه ساعة لا يوافقها عبد مسلم أني أجو جمع تنبو يو أجو جمع تنبو يو فيه ساعة àsìkò kan ń bẹ nínú ẹ̀ àsìkò kan ń bẹ nínú rẹ̀ asáà níbi báyìí kìí ṣe wákàtí kan o kẹ́lẹ́kẹ́ ni àsìkò kan àsìkò kan ó lè jẹ́ ìṣẹ́jú kan ó lè jẹ́ ìṣẹ́jú méjì ó lè jẹ́ wákàtí kan ó lè jẹ́ wákàtí mẹ́wàá bó tẹ̀lé pé ìtọ́hàn ni pé kò lè tó mẹ́wàá àsìkò kan ń bẹ nínú ọjọ́ jimá yìí. láyò àfikò ha abidun muslimun. anábì ní láyò àfikò ha abidun muslimun ẹrú kan jẹ́ mùsùlùmí kò ní í ṣe kò ń gẹ àsìkò yìí lọ́jọ́ jimá náà ni. wọ́n hu akọ imun yusalli. kó wá jẹ́ pé ẹrú yẹn ní lásìkò yìí ó ń kírun lọ́wọ́ ó dúró lẹ́ni títí gíní yusalli ó dúró lẹ́ni tí ń kírun lọ́wọ́. yasalulọ́ha azza wa jalla shay'an. ó tún wá ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọba nǹkan kan lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run fún mi ní nǹkan báyìí ilà àtọ́rù ìyá. àyàfi kọ́lọ́mù ọba kó fún ẹrú náà ní ti ń béèrè wà aṣáárọ̀ bí yẹ́dìhì yókọ̀ lílo ha. ànábì wa tọ́ka pẹ̀lú ọwọ́ rẹ̀ báyìí láti fi sàmì fún wa pé yókọ̀ lílo wa pé àsìkò yẹn díẹ̀ báyìí ni o ànábì ń kéré àsìkò yẹn àsìkò yẹn díẹ̀ báyìí ni o. muttafaqun alayhi. hadith yìí ń bẹnu bukhari àti muslim. wà fi riwayatin li muslim. nínú ẹgbàá wa muslim mi. wàhíyà sáà àtún kọfíìfà. muslim sọ pé ànábì ní wàhíyà sáà àtún kan fi ìfà àsìkò yẹn kéré gan-an ó kéré gan-an ni muslim ní anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó sọ bẹ́ẹ̀ kasuwaju. وعن أبي بردة رضي الله تعالى عنه أبي بردة نتبلي عن أبيه قال لا ترى باباتي قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ó ní òun gbọ́ tí òjíṣẹ́ Ọlọ́run ọba tó sọ báyìí nínú ọ̀rọ̀ rẹ̀ pé hiya ma bayna an yajlis al imam ó ní àsìkò t'Ọlọ́run máa gbàdúrà tó jẹ́ waqtul istijaba sa'atul ijaba àsìkò t'Ọlọ́run máa gbàdúrà lọ́jọ́ Jímọ̀ ó lánàá bí sọ pé hiya ma bẹ́yìnà àyájìlísà imam. ó wà láàrin ìgbà tí imam tó bá jòkóó tọwọ́ ní mọ́ṣáláṣí. ilà àyìn tó kọ̀dọ̀ sọ́lá. títí dìgbà tí wọ́n fi kírun. ìyẹn ni pé àsìkò yẹn bẹ̀rẹ̀ látìgbà tí wọ́n bá ti wọ mọ́ṣáláṣí tó jòkóó títí dìgbà tí wọ́n fi kírun àsìkò yẹn o àsìkò gbígbàdúrà ni kò sí ẹrú kan tó bá tọrọ ra sásìkò yẹn tọ́lọ́wọ̀n ní sẹ́kẹ́ni tí ò ní gbàdúrà tó bá ṣe gbà náà. rawahu muslim. imam muslim ló gbélé wa. wàrà jaha dàrú kòtùnì. ìmáàmù dàrú kòtùnì nínú àwọn afárá dìsì ni ó ní òun gbé ọlá fún pé. anáwó mi kọ́lé abiy burda. ó ní àbúbúrídà lọ́sọ ilé yìí òun ọ̀bàkà nàbì lọ́sọ̀ọ́. وفي حديث عبد الله بن سلام نينو حديث يا عبد الله بن سلام عند ابن ماجه نينو ابن ماجه وجابر عند ابي داود والنسائي وكان جابر نغبا وا نينو تيرا ابو داود ati تيرا نسائي انها ما بين صلاه العصر àwọn sọ pé àsìkò yẹn ń bẹ láàrin bàtà bákìrún àlásàrì náà. ìlà àgòrò ó bí shams. وقد اختلف فيها على أكثر من أربعين قولا wọ́n ní àwọn àáfàá ti wá ilẹ̀ apẹnu nípa àsìkò tí àsìkò gbígbàdúrà yìí máa jẹ́ jọjú mọ́. amlaituha fi sharhi al yíyapa wọn ó tó ìtọ́pọ̀ ju fọ́tì ìyapẹnu tí wọ́n fi ń fa àmọ́ra wọn lọ́wọ́ pé àsìkò báyìí àsìkò báyìí kọ́ nínú méjì tá a dákọ̀ yìí náà bẹnu tí àwọn míì mú. amúláìtò ha fi sharhi bukhari. àfáàwa ibn al-hajar al-asqalani ó ní gbogbo àwọn ọ̀nà tí àwọn àfáàwé yìí tá a lọ́kàn ju fọ́tì lọ tí wọ́n ní pé àsìkò yẹn láti jẹ́ tẹ́lẹ̀ yìí lẹ́yìn lẹ́yìn ni tẹ́lẹ̀ náà ní tẹ́lẹ̀ yìí ni ó ní gbogbo ẹ̀ dákọ̀ sínú fátì olùbárí tọ́jú sáré o sọ̀hí o al-bukhari ẹjá wo àwọn ẹ̀kọ́ tí ó ń bẹ ní abẹ́ ẹ̀kọ́ ni pé orí lélẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ipe ọlọ́run ọba fi àsìkò gbígbà àdúrà kankan rẹ̀ sí ọjọ́ jimá tí gbogbo wa máa láǹfààní àti tọrọ àdúrà nínú ẹ̀ tọ́lọ́run ó sì gbà anábìíní sáà àsìkò kan ni a lè sọ fún wa pé sáà ní sèkò túmọ̀ sí wákàtí kan ó lè ju wákàtí kan lọ ó sì lè máa tó bẹ́ẹ̀. ó wá ní gbogbo ẹrú tó bá jẹ́ mùsùlùmí tó bá bẹ lọ́wọ́ ọba lásìkò yìí ọlọ́wọ́n gba àdúrà rẹ̀ ọlọ́wọ́n gba rẹ̀ ó túmọ̀ sí pé kò sí ẹni tọ́lọ̀ bá fi sìkò gé àsìkò yẹn tó sì mà àsìkò yẹn tó bá bẹ lọ́wọ́ ọba ọlọ́wọ́n gba rẹ̀ a gbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ ipe ọlọ́run máa gbàdúrà lásìkò yẹn ọlọ́mọ wa gbàdúrà gbà mí kó jásí pé ní yọ̀ọ̀ra yára gbà á ìgbà mí sì ní kéde kò ní yára gbà á torí pé ẹlẹ́mìí lè máa wò kéde máa ní tàbá sàdá lásìkò yẹn ọlọ́run gbà á ọlọ́run máa gbà á àmọ́ gbà mí ó lè yára gbà á ìgbà mí ó sì lè ṣe kíni àmọ́ àdéhùn ni pé ọlọ́run gbọ̀dọ̀ gbàdúrà yẹn sẹ́nu pé mẹ́nu àdìsí pé ọ̀nà mẹ́ta lọ́lọ́run máa fi gbàdúrà mùsùlùmí àdàtọ́lọ́ máa gbà ìmọ̀ kọ́lọ́run ọkànjú fún ládùá yẹn àbí kọ́lọ́run ọba kó fi àdúrà yẹn di aburú lálátọ́ fẹ́ ṣẹlẹ̀ sí kó fi di pé wọ́n tó ọgbọ̀n lọ́dún ìtẹ́lẹ̀ àmàdùrà tó ṣe yìí ò ń béèrè lé àárín fún ọ nílé ọ̀yà kó di kó di mọ́tò tó fẹ́ gbọ́ fún àtọ́bà wa nílé kọ́ lọ́dún yẹn ọ wà ní mo sì kówó yẹn jọ àwọn bá gbà bá ṣe gẹ́ni kó wà ní ọba gbà ní rọrùn mọ́tara kí ló bá gbà rí ọgbà bóyá gbóbi ìrọ̀bá wà tẹ́lẹ̀ ọlọ́run ṣe gẹ́ni ó fi àdúrà yẹn bọ̀ ya ni torí kí mùsùlùmí tó bá ṣàdúrà tó bá sì mójútó mọ́jẹ̀ mọ́ àdúrà tó dẹ̀ ṣàdúrà kó ṣe ẹ kó ṣe é dẹ̀dẹ̀ ní kọ́lọ́wọ́ gbà torí pé òun ló ní ẹ pè mí màá dá yín lóhùn ká tó wá sọ pé yẹn tó lọ ṣàdúrà sásìkò tí ọlọ́run ní àdúrà máa gbà wọ́n nínú òjò tójò bá rọ̀ lọ́wọ́ ọlọ́run máa gbàdúrà gbà yẹn ọwá ṣe ọlọ́run ṣe kíni ọlọ́run ọ̀pá ṣé ọlọ́run ni ọ̀gbá ni àbíwọ̀ ni kò wo ìgbà míì máa ń bẹ tó ṣe pé ìwọ ló pé mọ́jẹ̀mọ́ àdúrà ìgbà míì sì ni wàá pé mọ́jẹ̀mọ́ àdúrà ọlọ́run ọgbà àmọ́ ó ìgbà míì sì ní kọ́lọ́wọ́n ọba kọ́ bọ tọ́jú nǹkan yẹn dàrí kí á bàtí náà kọ́lé láyè tó bá kọ́lé láyè o lè délé ti ibẹ̀ dórí ibú o lè ti ibẹ̀ dẹ́ni ibú eléré ibú èèyàn àmì ìlànà ìjọba ìlànà àkọ́kọ́ kọ́lé òbí délé ibú èèyàn sọ́mọ̀ bẹ́ẹ̀ níjọ́ fẹ́ kọ́lé tó pé láàrin ọdún mẹ́ta kò rí bàdé ṣàparí ayọ́ba ni ẹni afẹ́ làmọ̀ àmẹ́ni tí ń fẹ́ ni bàbá àkàmọ́ gbẹlẹbonú kò jẹ́ àríkùn àṣẹ bí ẹ̀rìn sọ́rọ̀ yín ẹ jáde sí i èmi tẹ́ ń wò yìí àbá láàrin ọdún kan mo fi kọ́nu lé mi ọ̀dà àfà ni mo lọ à nǹkan ń bẹ lọ́dọ̀ àwọn àfà èrè mú bẹ lọ́dọ̀ wọn ní sọ wọn yọba ìwọ náà ká lọ jẹ mú ọ lọbẹ ẹ ṣeun jàre ó dáa fún yín ẹ̀yin tẹ́ fẹ́ mi nínú nínú yọba lọ wọ́n bá gbé ẹbọlé lọ lọ́ọ̀rí mẹ́lẹ̀ ọwọ́ kan ló ṣe gé ni wọ́n ló di lánàá ìdílé kó ní sí kọ́kọ́rọ́ kú yọba lọ́ọ̀rí mẹ́lẹ̀ lóòótọ́ lọ́wọ́ kan láàrin ọdún yẹn kò ní mú jẹ yọba parí ilé ìmọ̀ náà àfáàyàn ní ajẹ́ bí idán lọ́wọ́ á nǹkan bẹ lọ́wọ́ àwọn àfáà lóòótọ́ ìbáyín o sẹ́ni kó ti délé ikú ọmọ wulẹ̀ kọ́lé lẹ́kọ̀ọ́ gan ó lóore fún ọdún kó délé rí gbúgbére báyìí lọ tọ́ ọlọ́ọ̀lẹ̀ náà kọ́lé fẹ́lómi láyé kọ́ lọ fi dí fún lálùkẹ́ àmà kó ní tọ́kọ́ fẹ́ mọ́ gbélé àrìjẹ́ náà wọ́n délé rí gbú torí ọlọ́run ọ gbàdúrà wa lópin ìgbà tí a bá sọmọ́jẹ̀mọ́ àdúrà ìgbà míì wọn á bẹ ọlọ́run ò ní gbàdúrà ẹlòmíì kọ́lá kò ní gbà lọ́nà kanú mẹ́ta yìí kò ní sẹ́gẹ́nì gbogbo tọ́lọ́ sì fi lè gbàdúrà rẹ̀ ló lè wà pẹ̀lú rẹ̀ àmọ́ torí pé àwọn mọ́jẹ̀mú kan tó yẹ kọ́ sọ kò sí kíni kò sọ ìwọ tó bá kọ́ra àdúrà sásìkò náà nàbí ládàá mọ́ ń gbà yìí tọ́lọ́ wọn bá gbàdúrà rẹ̀ má bílẹ̀mù ẹnìkan lọ yẹra rẹ̀ wò dáadáa o lọ sí kíni lọ yẹra rẹ̀ wò ẹni tí bá ṣàdúrà tó ṣe pé ìkọjá là nínú àdúrà ní ṣe ọlọ́run nígbàdúrà rẹ̀ torí pé ọlọ́run ní pé ìnáwó láàlú ìbòlè mọ̀tẹ́dẹ́yìí ọlọ́run ní gbogbo àwọn tí máa kọjá àlẹ̀ mi ò nífẹ̀ẹ́ wọn ọwọ́ tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run ọba ní tí ó lè ṣẹlẹ̀ láyéláyé ọlọ́run sá sí mi lánàá bí ọlọ́run àwọn mo ti ń bẹ lọ́wọ́ ọba ti pẹ́ kí n já ànábì sí ó lè ṣẹlẹ̀ oníkọjá àlà ni ọ aláṣejù ni ọ àdúrà burúkú ló ń ṣe o àbọ̀ wọn abẹ́rẹ́ wọn ọba ìpèrè ọlọ́run ọba ọlọ́run jogún ìkápá sánmà àtìlẹ̀ fún mi ọlọ́run ṣe mí lẹ́ni tí ọmọ kọ̀ǹtrol sánmà àtìlẹ̀ ó ti yé ọwọ́ abẹ lọ́wọ́ bá wọn pẹ́ gbogbo àdúrà rẹ̀ gbogbo àti ṣe ń ṣe eré bí ṣe ń ṣe náà nù tọ́lọ̀ wọn gbà tọ́lọ̀ sọ pé nílá ìmúlẹ̀kùn sánmà wà á tẹ́ ọlọ́run lèmi mo níjọba sánmà àtìlẹ̀ wọ́n lọ fẹ́ gbà wọ́n lọ ọlọ́run ò lè gbàdúrà wọ́n lọ kọjá nàbí àdúrà yìí ọlọ́run ní gbàdúrà wọn torí ẹ̀ wọ́n tó bá ṣàdúrà sáwọn àsìkò gbàdúrà báyìí bí ẹran jọ jẹ́ mọ́tọ́ lọ́wọ́ bá gbà nù o kọ́lá kò ní fi yá kankan fún ọ torí wọ́n ló ń kọjá là ìgbà míì máa ń bẹ ẹlòmíì ìtí ń jẹ aráàmù ni ìtí ń mu aráàmù ni o lè mọ̀fà kọ́lọ̀hún ní gbàdúrà yẹn wọ́n tó kí bàbá jẹ̀bú ó bàbá jẹ̀bú lómi gbádùn ẹlòmíì jẹ̀ bàbá jẹ̀bú kàdúgbò jẹ̀ ti mọ̀ fáramù chairman wọn márùá àti secretary wọn àti kíndùnì accountant wọn ẹ ti mọ̀ wọ́n ni wọ́n á ń o mbẹ́ ọwọ́ àṣàgbọ́ ọlọ́run ò gbá ọlọ́run ò lè gbá torí pé ìtọ̀ ń jẹ àràmù ni ìtọ̀ ń mu ìwọ náà wọ arákùnrin tí anábìròyìn pé gbogbo àpẹẹrẹ tó lọ́mọ fi gbàdúrà lọ́wọ́ bá ṣe fún un àmọ́ tòun ti bẹ́ẹ̀ ọlọ́run gbàdúrà rẹ torí pé ń jàrá mu tí yẹn bá wà ní ní àjò bí yẹn bá ṣàdúrà gbà ní ọlọ́mọ gbà àpẹẹrẹ àkọrùn àkọrọ ìsìn ìjàmbá nìkan wà ní àkọrùn àárín àjò tí yẹn bá wà ní ní àjò tí yẹn bá tó ti wá wà ní ẹni tó ṣe pé ó tún wà nù nira lásìkò ní àjò yẹn ìyẹn ti dọ̀tí wàhálà ti mú yẹn ọlọ́run gbàdúrà gbà yẹn bí yẹn bá tó ṣàdúrà tó bá tó tẹ́wọ́ sókè báyìí tó ń bẹ lọ́wọ́ ọba ọlọ́run àfi kí n fún ní nǹkan anábì lọ sọ bẹ́ẹ̀ àfi kí mi ọlọ́wọ́ bó fún ní nǹkan ọwọ́ atẹ́wọ́ arákùnrin kan wá tẹ́wọ́ bẹ́ẹ̀ ọ wà nírìn àjò ó ti pẹ́ rìn àjò dáadáa àfa olú rẹ̀ ti mú ikú ọwọ́ atẹ́ lọ́sọ̀lọ́wọ́n ọba ẹ̀ tọ́lú lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kó sàánú kó sàánú kọ́ràn òun ṣe ní àjò yìí kọ́mọ́jú wọn wọn tán sí nínú àjò yìí anábì wa ni wọ́n máa lè bá sọ̀gbọ́ ara wọ́n máa tẹ̀ ara wọ́n kó sí ẹ̀bìlì haram àá ẹ̀rọ ẹ̀wù kàtá yìí wọ́n ní kọ́lọ̀ wọn ṣe báyìí fún ọ nítọ̀ ń jẹ èèwọ̀ ni ẹ̀yìn owó mọ́rúwá tó ń gbà sápò àtọwọ́ àdúrà tó ń gbà ẹ̀dá ẹnìkan máa náwó àdúrà kọjọ wà láàlú bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ ọ̀bọ̀ ojú àlàbí tó ń gbà ẹnìkan máa ń gbó ojú àlàbí kó sórí rẹ̀ mẹ́ tó bá sórí rẹ̀ láyé yóò kábàámọ̀ lálẹ́ kìámọ̀ wọ́n gbowó jálà bí wọ́n tọrọ àdúrà ọlọ́run nígbà torí pé aráàbò ló fi ń jẹun tọ aṣọ tí ń wọ náà ànábì ní aráàmù ni ìgbà tó ń tó tọ́jú rẹ̀ dàgbà náà owó ọtí ni wọ́n fi ṣégin ni ní wọ́n fi tọ́ dàgbà àbówó jálà ló fi lọ léèwé ló fi lọ léèké o ànábì lọ́lọ́run ní gbàdúrà ni àgbọ̀yé torí ẹ̀ ìgbà míì náà máa ń bẹ tó ṣe pé ìwọ ló fẹ́ ká wọ́n lè ká dùn àrẹ́gbà látara tó ń ṣe torí ẹ̀ àsìkò yìí lọ́jọ́ jimá gbogbo ẹni tó bá tọrọ lásìkò yìí lọ́wọ́ gbàgbà tọ́ anábì ní ẹni yẹn wọ́n ń kírun lọ́wọ́ sí ọ̀rọ̀ ká máa kírun láti máa bẹ lọ́wọ́ bá ọ̀rọ̀ rò kí ẹ máa kírun kí ẹ tó gíní kí ẹ tó máa bẹ lọ́wọ́ bá lórí irun rẹ o lè forí kanlẹ̀ kọ tọrọ àdúrà o lè fẹ́ parí àtayá kọ tọrọ àdúrà lẹ́yìn òrùkú o lè tọrọ àdúrà kọ́dà tọ́ ọ bá ń ka sóra lọ́wọ́ lẹ́yìn ìdúró tọ́ bá débi àyà ìkẹ́ o lè tọrọ àdúrà tó bá níbi àyà ìyà o lè wá sọ pé o níbi ìyà náà. tọ́ bó ti wá jásí pé ní wàhùwà yìí sọ́ọ̀lì tára ibi sọ̀rọ̀ yìí náà kò túmọ̀ sí pé kéèyàn wà lórí mu torí pé orin lẹ́nu àdìsá nẹ́lú àmàhàmà sọ̀lá àwọn sọ̀lá pé gbogbo ẹni tó bá kírun tán tó bá tó jòkó ọ̀nà mọ́tíláṣí kò tí ì kó ọ̀nà ọ̀rùn yẹn náà ó kírun tán tó wá jòkó tó wá retí ìrun mi ó sì wà lẹni tí ń kírun á máa kàwé ẹni tí ń sì ń kírun náà ajẹ́ pé tùmọ̀ tánà bí gbà ajẹ́ pé tùmọ̀ tánà gíní tó gbà nù pé tó bá jòkó láwọn àsìkò yìí tó ń retí ìrun ó sì wà nùrun náà ni tó bá bẹ̀lẹ̀ wọn ọba ní tó bá béèrè ṣé ẹ́ ẹ̀rí nákẹ́ra tó ń fèsì yá kiri ìtìbà nákẹ́ra ni tá a mú wá níbi positive ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà positive tí wọ́n ti mú nákìrà abáyé lọ́dọ̀ àwọn oníkéwú níbi ọ̀rọ̀ tó wà positive báyìí ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo tẹ́ ẹ bá sọ ọlọ́run ṣe gẹ̀ẹ́nì kò sí tẹ́lẹ̀ tó sí wọn ní mọ́tílà kù ni ṣé á ọba abẹ́rẹ́ lé ìwọ́n wọn fi tẹ abẹ́rẹ́ lé ní àsìkò yìí ọlọ́run gbà ọba ní mo fẹ́ tẹ pírẹsidẹ́ǹtì nàìjíríà ọlọ́run jẹ́ mi ò débẹ̀ o kọ́ bá sàmú wọn náà ní ọlọ́run ní yóò dé bẹ́ẹ̀ ó ti yé mo fẹ́ gba tiẹ̀ mu ti dé bẹ́ẹ̀ mo fẹ́ gba kan torí kò o tọ́ o bá lọ fẹ́ jẹ nàìjíríà tó bá tọrọ lówó fún níbẹ̀ àmọ́ àdó àkàbẹ̀ tọ́lọ́run nígbà bá sọ lẹ́ẹ̀kan mo ní a ah, mo fẹ́ jẹ ọba sáwọ́dí pírẹ́sìdẹ̀ntì sáwọ́dí ìrọ̀lọ́pàá ọba nàìjíríà kó lọ sórí àdébẹ̀ ọlọ́run ní pààyàn àwọn ọmọ sáwọ́dí ti mọ̀ra wọn tí wọ́n jọba kọ́dọ̀ ti nídìí ilé ọba wọn. ọlọ́run lọ́dún yìí o mo fẹ́ kọ́ra mọ́tò fún mi ọdún yìí o mo fẹ́ bímọ ọlọ́run gbà nítorí ọba béèrè lọ́wọ́ fún ọ lọ́dún yìí o àlàáfíà ni mo ń tọ́ lọ́dún ọlọ́run mọ́sà fún mi lálàáfíà ọlọ́run ṣe fún ọ alẹ́ bí lọ sọ bẹ́ẹ̀ o ẹlòmíì máa bẹ̀rẹ̀ àdúrà mi yóò ṣe mọ́jẹ̀mú àmọ́ mọ́jẹ̀mú kan tí ó ṣe mọ́jẹ̀mú kan tí ó ṣe kí ni tí ó ṣe irú àwọn mọ́jẹ̀mú wo ni ọ̀sà àdúrà ètò wa tó ń dáùt tó ń dáùt fi sọ́lọ́wọ́ ó sì ra mọ́tò fún mi báyà bí òní ra sí mi náà sì kọ́ lélé fún ìza ẹ̀gbọ́ òun náà tọrọ ọlọ́run sáà kọ́lé fún mi lọ́dún yìí tó wọ́n wò pé ìtara rẹ̀ pé ọ̀tàn tún ní kọ̀lọ̀kọ́lé fún ọlọ́dún yìí o ti ń dáàtù ọlọ́run ní kọ́ fún ọ mọ́jẹ̀ máa dọ́ ààrẹ ti wó o ní dáàtù wàá gbà bẹ́ẹ̀ náà ní kọ́lọ́run ṣe èyí ń sàdúrà mí ọ̀dọ́ máa dáàtù má àgọ́ ira ẹ̀ so nítorí bá béèrè ọlọ́run fún ọ ọlọ́run ọdún yìí o jogún ìyàwó fún mi ṣé kí ni wọ́n tó ti níyàwó opportunity ni fún ẹ torí pé àdàbí ni ṣé ń ìtọ́ bá fẹ́ ni ọ sọ ìyàwó gidi ẹlẹ́jẹ̀ tútù ó ti yé ọmọ tí èkó ọ̀rọ̀ sọ́kọ lẹ́nu èyí tó ní ìtẹ̀lẹ́bà fọ́kọ tó sì ní ìwà tó lẹ́sìn lójú méjèèjì ọlọ́pùn olè tó gbogbo mi o kọ́mọ́kẹ́lì kọ́mọ́ àwòkó ti pọ̀jù kọ́ pọ̀jú ó irú ẹ̀ ni ọsọ ọlọ́run gbà á tọ̀ ìyẹn báyìí nínú àwọn àgbọ̀ ìtọ́ ẹ̀ká tó gbọ́yé lára àdéhìfèyé àwọn àfáà kan ní gbogbo jímọ̀ ayé ní ọmọ sẹlẹ̀ bẹ́ẹ̀ gbòòrò kí mo pè é àwọn kan sọ pé ẹ̀ẹ̀kan lọ́dún náà ni wọ́n bá ti sẹlẹ̀ lẹ́ẹ̀kan nínú jímọ̀ báyìí kò tún sẹlẹ̀ mọ́ gbogbo jímọ̀ yòókù ó ti lọ́nu jímọ̀ wò láwọn àmọ̀ tí báyìí sẹ́gbẹ́ yẹn máa ni àgbéyà àfa kan ló lọ bẹ̀rẹ̀ èyí tó súnmọ́ náà ni pé gbogbo jímọ̀ ayé ni ọlọ́run wò ní wàhálà ó ti gbogbo jímọ̀ ayé ni mo bẹ̀ lọ́wọ́ ọlọ́run sì lóyún ọ̀dọ̀ lọ má dá òtù tó bá ti dá òtù ọlọ́run ní sí pàpọ̀ ọlọ́run sí ọlọ́run mi náà fẹ́ do ní mímọ́ ọlọ́run mo fẹ́ kí n dẹni rí mi ìfẹ́ ìwàkiwà má ọlọ́run mo fẹ́ di wòlíì yàtọ̀ sáwọn wòlíì olè mo fẹ́ di wòlíì gidi yàtọ̀ sáwọn wòlíì tó ṣe pé ọ̀nà gbájú ẹ̀ àwọn fọwọ́ náà wòlíì àbámọ̀ fọwọ́ náà wòlíì àwọn tí wọ́n lọ jòkó yóò máa fa tẹ̀sùbá wọ́n ní àfàdá ìlà ìlọ́lá wọ́n wá bílẹ̀ lójoojúmọ́ ó dè wòlíì wọ́n láyò ní di kankan wòlíì gbájú ẹ̀mí àmọ́ ẹni tó bá jẹ́ wòlíì yóò máa bẹ̀rù ọlọ́run yóò máa mú kíta sí ọlọ́run ọba kò ní kàn sọ́lọ̀ lẹ́nu kò ní kàn sànẹ́bì lẹ́nu kò lẹ́nu yóò máa rọrùn fún ọ náà wọ́n náà wà ní sọ́sọ̀ kùsọ̀ mọ́ oníwí ogún ìmọ̀ oníwì àkíwà mọ́ tọ́ wọ́n ní àsìkò méjì náà ni gẹ́gẹ́ bá anábì ṣe sọ èyí tó súnmọ́ jù nínú ọ̀rọ̀ táwọn afá sọ wọn ló lé ní fọ́tì táwọn ẹni eléyìí lásìkò ní àmásìkò tó súnmọ́ jù lára anábì sọ èyí tó kílẹ̀ nínú àdìsí. ìpè láàrin ìgbà tí mẹ́mú wọlé sígbà tí kẹ́ni tí wọ́n fi parí nù àsìkò kan lọ àwọn kan tó lọ́wọ́ kẹ́ni lẹ́yìn irun lẹ́yìn irun alásàrè ìgbà tó lọ́wọ́ fi wọlé méjèèjì ẹni tó bá kírun àlásàrì kan tó bá jòkó ni wọ́n bá ti ń retí kí wọ́n bíbí ọwọlé òun náà sì wà nù ọ̀run nù ó ṣe kíni ó wà nù ọ̀run kọ́ máa bẹ lọ́wọ́ bá gbà náà ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ àmọ́kẹ́sì wọ́tọ́ ti lọ bí sẹ́ẹ̀rẹ̀ kọ́ wá ní lásìkò gbàdúrà lélẹ́yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní pé ọlọ́run sá sàánú mi kí sì ń yíwò wo sínú wọn torí kò ti lọ ta òògùn retí ìrìnà ó ṣe kíni àmọ́ ọ̀tún o o se ọwọ́ akéná lónà kan ọwọ́ arètí mọ́ wọn aké ṣe kó tó bá lọ́wọ́ kò sí ń fẹ́ mi lórí ada àbí láàrin ìgbà tí ó ó jòkó láàrin kútúbà méjèèjì kò sáré tó lọ́wọ́ ọlọ́run sàkọ́lé fún lọ́dún ọlọ́run ìyàwó lórí mọ́sá ṣe fún lọ́dún ọkọ lórí ọlọ́sà ṣe fún ọlọ́run ọmọ tuntun láti láti ibẹ̀ ìwálẹ̀ kan náà mọ́sá jẹ́ kẹ́ńbí. ọlọ́run ṣe láàrin ìgbà yẹn ọlọ́run ṣe tọ́lásì wo pé láàgbà náà kí n lọ́wọ́ lọ́wọ́ tọrọ ọlọ́run sì kí ni yóò ṣe ìtọ́ba fẹ́ fún ọ báyìí ni àwọn kan tí a lè tọrọ anábìlẹ̀ sàdé pé ọlọ́run àfi kọ́lọ́run bó fún ní nǹkan náà kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kó mọ́sá fi èmi àti yín sekùn gẹ́ dáadáa já mọ́rọ́ àwọn àsìkò ìyá sẹ́lẹ̀ ló bó ṣe kárí lò ọlá ìtòbí ọlọ́run ọba náà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa a dúpẹ́ fún àwọn ọmọdé wa abẹ́lẹ́wọ̀n bàálà pé wọ́n mọ́sàjẹ́ kí àjíǹde ara wọn jẹ́ kó jẹ́ kí a wọn pẹ́